أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع فضاله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó kọ́ ẹ̀mí wa di àsìkò yìí nínú oṣù Ramadan oṣù alápọ̀lé àwọn ọ̀tá tí ọlọ́run ọba tí ó gba ìbádà wa àti àwẹ̀ wa àti gbogbo tí a ó ṣe nínú oṣù yìí nínú àwọn nǹkan tí a máa ṣe láti fi wá ìfẹ́ àti ìbẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba òun ni kíkà nínú Qur'an alápọ̀lẹ́ kámọ ìtumọ̀ rẹ̀ kámọ àlàyé rẹ̀ káfí ma àwọn àdájọ́ rẹ̀ gẹ́gẹ́ a ti ṣe ní Ramadan tó ni a ó súrọ́tù almùntàkìnà òní súrà tí a ti dúró ní rọmọdán yìí a ó bẹ̀rẹ̀ lórí súrọ́tù sọ́f súrọ́tù sọ́f ọlọ́wọ́ bá sọ pé náà يا أيها الذين آمنوا لو مقتا عند الله أن يقولوا ما تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله ويحسبون أنهم بنيان معكم وإذ قال موسى لقومه وإذ قال موسى والله لا يهدي القوم الكافرين قال عيسى ابن مريم يا بني إسرائيل إني ربكم مصدقا لما بين يدي من التوراه سورة الصف àwọn àyà tó wà nù súwọ̀ yìí àyà mẹ́rin lánìí ó sọ̀kalẹ̀ lẹ́yìn súrọ́tù tàwàbùn síwájú súrọ́tù fọ́tù súrọ̀ yìí pátápátá rẹ̀ súrọ̀ màdàníyà ni èyí pé ó sọ̀kalẹ̀ fún àlejò sallallahu alaihi wa sallam ní Madina. حكم فلورقه سورة الصف التي أشفى النبي صلى الله عليه وسلم تصنع سورة الصف النقي على بصا من برير إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص kọ́pù yẹn oní wọ́n fi sọ orúkọ súrà náà súrà yìí lálákọ̀ọ́kọ́ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣe e fún ọlọ́run ọba èyí ni pé ṣíṣe àfọ̀mọ́ orúkọ rẹ̀ lẹ́yìn kọ ó kọ̀ fún wọn kí wọ́n máa pààyàn kí wọ́n máa kí wọ́n máa ṣe àṣẹ àbí kí wọ́n máa pààyàn láṣẹ láti ṣe nǹkan táwọn ọ̀dọ́ kì í ṣe. بلولن تني يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون èyí ni pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo kí ló dé tẹ́ máa sọ ohun tẹ́ kì í ṣe níṣẹ́ ó burú jáì ó tóbi ní n tó máa fa ìbínú ọlọ́run ọba láti pé kẹ́ ẹ máa sọ tẹ́ kì í ṣe kí ẹ kì í ṣe níṣẹ́ lẹ́yìn náà ọlọ́run wa fún wa ní ìròyìn annabi musa òun wa ìjọ rẹ̀ àti ànábì Ìsá pẹ̀lú àwọn ìjọ rẹ̀ ọlọ́run wá sọ lẹ́yìn eléyìí ọ̀rọ̀ àwọn kèfèrí tí wọ́n kọ̀ tí wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wípé àwọn ni wọ́n fi ṣàbòsí ju ẹnìkẹ́ni lọ léyìí tó ti jẹ́ pé wọ́n ń pè wọ́n lọ sí Islam ṣùgbọ́n nígbà tí wọ́n ti ṣe àgbẹ̀rùgbẹ̀rì ọlọ́wọ́n bá kìí tọ́ àwọn òbílẹ̀jẹ́ kìí tọ́ wọn sọ́nà gbogbo ògbìyànjú wọn ò ní pé kí wọ́n fi ẹnu wọn pa iná àbí ìmọ́lẹ̀ Islam ṣùgbọ́n ọlọ́run ṣèlérí pé òun láti pé ìmọ́lẹ̀ Islam kódà báwọn tètè rí kọ̀. súrọ̀ yìí ó wà ní àwọn súrọ̀ tó náà ní ọlá àti tiẹ̀ gẹ́gẹ́ bí imam ahmed bó ṣe gba ìgbà wọ́ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ abdullahi ibn salam tó ń sọ wípé bàdà kárùnà ayyukum ya'ti rasulallah fayas'alahu ayyu al-a'mali ahabbu ila ó ní à ń ṣe ìjíròrò láàrin ara wa làwa sọ pé eléwo ni ọ̀nà ọba ẹ̀lẹ́bí sallallahu alaihi wasallam kó bá wa sì béèrè iṣẹ́ wo ló dáa jù iṣẹ́ wo ọlọ́run nífẹ̀ẹ́ sí nínú àwọn iṣẹ́ ẹ̀sìn. فلم يكن منا أحد فأرسل إلينا رسول الله صلى الله عليه وسلم رجلا وكان كتبدي ديئته معنا أنه إليه لا وعد أني أنبقى صلى الله عليه وسلم oníṣẹ́ rẹ̀ wá wípé ká péjọ nígbà táwa tán ọ̀kọ́rọ̀ àlẹ́yìn náà ka yìí èyí ni pé súra so torí àti dáhùn torí tí ń iṣẹ́ wo lọ́lọ́run fẹ́ jù súrà yìí lọ́lọ́run ti dá wọn lóhùn. bákan náà imam at-Tirmidhi òun náà gba ìgbàwọ́ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ abdullahi ibn salam wọ́n ní ọ̀ádìnà nafarun min ashabi rasulillah sallallahu alayhi wa sallam. àjókòó àwa kí àjù mẹ́sàn-án lọ nínú àwọn sàábẹ́ Ànábì sallallahu alaihi wa sallam à ń fi ọ̀rọ̀ tó omi tọrọ ọ̀rọ̀ فتذكرنا فقلنا لو نعلم أي الأعمال أحب إلى الله لعلمناه nínú àwọn tá ń sọ lọ́rọ̀ o ní pé ìbáṣepẹ́ àbáṣe níṣẹ́ ká lè rí وجوه rere وضع فأنزل الله تعالى lọ́lọ́run bá سورة súra yìí لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم فعبد الله بن السلام قال قولي لي أنبقى أتلم لو بقى سورة إيه الأنصار سورة لا أباتلوا سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم بوبونتين دان سما أتي بوبونتين دان نيله gbogbo wọn ni wọ́n ń ṣe àfọ̀mọ́pọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tá a ti rí òun ni ọba olúborí alhakim ọba ọ̀jọ̀gbọ́n afa olinu yẹta olinazza allahu an kulli ma la yaliqu bi kullu ma fi samawati wa ma fil ard gbogbo tí ń bẹ nínú sánà àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ gbogbo wọn pátá wọ́n ṣe àkọ́mọ́ ọlọ́run kúrò níbi gbogbo nǹkan tí ò tọ́ láti fi sọ nípa ọlọ́run ọba wọ̀wọ́ al-aziz ọlọ́run ọba yìí ó ní al-aziz olúborí alladhi la yughalab ọlọ́run ọba tí ẹnì kankan ò lè borí ẹ̀ al-hakim ọba ọ̀jọ̀gbọ́n sí aqwalihi wa af'alihi nínú àwọn iṣẹ́ àti ọ̀rọ̀ rẹ̀ ọgbọ́n bẹ́lú ẹ̀ hikma ń bẹ ń bẹ òye sì ń bẹ. àwọn afá sọ̀rọ̀ lórí sábàbù an-nuzul aya alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì وني عبارة وضع ولكن وضع ابن عباس ولكان الناس من المؤمنين قبل أن يفرض الجهاد يقولون apákan nínú àwọn múlìí síwájú kí ọlọ́run tó ṣe jihadi lọ́nà ìyàlẹ́ wọn lórí wọ́n máa ń sọ láàrin ara wọn لوددنا أن الله دلنا على أحب الأعمال إليه ó wù kí ọlọ́run ọba kó fi hàn wá iṣẹ́ wo lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù فنعمل به فواسنك فأخبر الله نبيه صلى الله عليه وسلم أن أحب الأعمال إليه إيمان بالله لا شك فيه وجهاد لآل المعصية الذين جهدوا الإيمان به ọlọ́run wá fún àlẹ́bíta àtàlà nírò wípé iṣẹ́ tó سوفي jù jù fóun oní ìmánu ìlà ìgbàgbọ́ sí ọlọ́run ọba ní ìgbàgbọ́ tó lágbára èyí ò sí èméjì inú ẹ̀. وجهاد لأهل المعصية لأهل معصيته àti káṣe jihad ìgbìyànjú lórí àwọn tó ń ṣe ọlọ́run ọba àwọn tó ń dẹ́ṣẹ̀ àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba alladhina jahadu al-imana àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gba ọlọ́run ọba gbọ́. wọ́n ìkọ́rọ́rù bí rìsáàdà ti nàbí yìí sallallahu alaihi wasallam wọ́n kọ̀ wọ́n gba òjíṣẹ́ náà lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam gbọ́ wọn ò mọ̀ sí òjíṣẹ́ falamma nazala al-jihad ṣùgbọ́n nígbà tí ọlọ́run sọ ayé jihad kalẹ̀ kárìyà dáríta náà sí nílẹ̀ mọ̀mìnrin apá kan nínú àwọn múlùmí kò wọn nú wọ́n kọ́ ọkàn wọn kọ́ wọ́n ṣẹ́kọ̀ àríyìn jihad ó lè kókó mọ́ wọn pé ah, a báwo la ti fẹ́ ṣerú léèkì fàánzàrà lọ́wọ́ àyà ìbínú tí ọlọ́wọ́ bá tí ó fi sọ àyà kalẹ̀ torí pé síwájú tí ọlọ́wọ́ bá tó ṣe ní ọ̀rọ̀ ayẹ̀lẹ́ àwọn rẹ̀ wípé káwọn ọmọọṣẹ́ tó dáa tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí jù káwọn ò ṣe níṣẹ́ nígbà tí ọlọ́wọ́ bá wá náà àwọn wọ́n kó ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ̀rú bà wọ́n ìfẹ́ ilé ayé ó bò wọ́n wọ́n wá kọ jihad yẹn ìdí nù sí ọlọ́wọ́ tó ti sọ áyà yìí kalẹ̀. ọlọ́run ní sábàá lèláhi máa fi sàmáwá ti wà máa fi ọ̀rọ̀ rọ́wọ́ làzízọ̀ hakim gbogbo tí ń bẹ ń sọ́mà àti gbogbo tí ń bẹ ń nulẹ̀ gbogbo wọn ni wọ́n ṣe àkọ̀dọ̀ fún ọlọ́run ọba ọlọ́run ọba náà wọn ni ọba al ọba olúborí al ọba ọ̀jọ̀gbọ́n àyè mẹ́ta Allahu ta'ala wà ọ̀dẹ́kàá gbogbo àwọn tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nínú rẹ̀ tí wọ́n ń sẹ̀mí àti etí kì í sẹ̀mí gbogbo wọn pátá ni wọ́n ń ṣe àpọ̀mọ́ fọ́lọ́run wọ́n ń fọ orúkọ ọlọ́run ọba má nínú àwọn gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá nínú wọ́n wà qawiyyul aziz ọlọ́run ọba ọba alágbára ni olùborí ni alladhi la yaghlibuhu ẹni tí ẹnì kẹ́kọ̀ọ́ ó ní ọba ọ̀jọ̀gbọ́n fẹ́ pé ọgbọ́n ń bẹ nínú àkáàdì ìwọ àkùnwárì iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ àti gbogbo bí ó ṣe ń darí àwọn ẹ̀dá rẹ̀ pátá bó ṣe ń tọ́ wọn sọ́nà gbogbo ẹ̀ ọgbọ́n ń bẹ nínú ẹ̀ lórí pé tẹ́lìmà àtẹ̀síì kúwà tẹ̀síì nìlá ó ní àfọ̀mọ́fọ́ ọlọ́run ọba àwọn kúlì máa láàyè ní ipò bìtàmáàlì yíwọ̀ jàmáàlì yìí kúrò níbi gbogbo nǹkan tí ò tọ́ sí ọlọ́run ọba tí ò lè jẹ́ kọ́ ẹ pé pípé rẹ̀ ó pé kí títóbi rẹ̀ ó tóbi. وأصله في اللغة الإبعاد الصوت أصل التسبيح هي دي الأربعة ó ní jíjìnà sí gbogbo aburú ẹni pé kí á fún yẹn jìnà sí gbogbo aburú ó ní àtẹ̀síbẹ̀ ṣùgbọ́n kẹ́lìmà sábàá nígbà míì ó máa ṣe àtàtì pẹ̀lú náà gẹ́gẹ́ bó ti wá ń bí sábàá lílàhí nígbà láìsí náà gẹ́gẹ́ bí ó ti wá nínú ọ̀rọ̀ ọlọ́dọ̀ ni wasabbihuhu bukratan wa asila wa min al-layli fasjud lahu wasabbihuhu laylan tawila nígbà ni a máa wá pẹ̀lú náà gẹ́gẹ́ bí ó ti wá bí sábàá lillahi gbogbo yẹn tẹ́lẹ̀ náà ó dàbí nasaha نصح نصح له ونصحه قولي وجاء شكره وشكر له أول شيء كلمة في أرجل كلمة صبح هو نلو القرآن ولا نجي هو فعل الماضي صبح لله أتوى من فعل المضارع يسبح لله So, message is, هو أن سورة الحديث إذا أعتقدين سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بين هو أن سورة الجمعة بل فعل المضارع يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم أسوا سورة التغابون قال يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير من سورة بنو إسرائيل ọlọ́run وذاك يعطيه sọ́mà méjèèje àti ilẹ̀ méjèèje àti gbogbo nǹkan tí ń bẹ nínú ẹ̀ gbogbo wọn pátá wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba àti pé àfọ̀mọ́ wọn ó lè máa hàn sí àwọn ẹ̀dá torí pé a kì í gbọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀rọ ọlọ́run ọba mọ̀ ó sì mọ̀ yé ṣùgbọ́n wà láàrin mọ̀ ṣùgbọ́n gbogbo tí ń jẹ́ ẹ̀dá nínú sọ́mà àti tí ń jẹ́ ẹ̀dá nínú ilẹ̀ gbogbo wọn pátá ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba èyí tí ń sẹ̀mí àti èyí tí ìsẹ̀mí nínú ẹ̀dá ọlọ́run gbogbo wọn pátá ni wọ́n ṣe àfọ̀mọ́ fọlọ́run ìdínú tọ́lọ̀ ti sọ pé تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفهمون تسبيحهم gbogbo tí ń bẹ ń sọ́mà àti ilẹ̀ méjèèjì àti sọ́mà méjèèjì gbogbo wọn pátá wọ́n ń ṣe àpọ̀mọ́ fún ọlọ́run ọba kò sí nǹkan kan tí ń bẹ nínú sọ́mà àti ilẹ̀ àyàtí pẹ́yẹ́ pé wọ́n ń ṣe àpọ̀mọ́ wọ́n sì ń dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ ìrìn àwa ni a sì gbọ́ àgbọ́yé àpọ̀mọ́ tí wọ́n ń ṣe ààrẹ yìí ó fi hàn ní fíhìmì ẹ̀tọ́ hàn ipe tẹ̀sí àwọn nǹkan tí wọ́n kìí sẹ̀mí gẹ́gẹ́ bí òkúta àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n ń ṣe àpọ̀mọ́ fọ́nà torí pé àtàkẹ́yìn ọlọ́ni wọ̀sàkọ́rná máa dàrú dẹ̀ يسبحنا ẹni pé a ṣe ní ọ̀rùn fún ànábì Dawud jẹ́ pé àwọn òkè ńlá ńlá wọ́n ń ṣe tẹ̀síìdì pẹ̀lú ẹ̀ ẹni pé fún ànábì Dawud tí ń bá ń ṣe tẹ̀síìdì bẹ́ẹ̀ làwọn náà ń ṣe tẹ̀síìdì pẹ̀lú rẹ̀. so tẹ̀síìdì yìí àwọn àpá ní tẹ̀síìdì fún àkíkí ni èyí ni pé tẹ̀síìdì òdodo ni ọlọ́run ọba mọ̀ àwa la mọ̀. bákan náà lọ́lọ́run sọ ní ìbẹ̀rẹ̀ súrọ̀ yìí سبح لله bákan náà ló ṣe wà nínú súrọ́tù lẹ́ṣọ̀ èyí tá a kàfẹ́yìn àti súrọ́tù lẹ́àdì ṣùgbọ́n nínú súrọ́tù lẹ́jọ́mọ̀ àti tàbábùn ó ṣe pẹ̀lú yusuf bihu pẹ̀lú síga ìbọ̀rọ̀ kí wá ní ìyàtọ̀ kí ni ọgbọ́n àti òye tó jẹ́ kí tẹ̀sí ìkọwá pẹ̀lú mọ̀bọ́rì yìí àti máàdí àǹfàà ni ìdí ni pé tí ọlọ́run ọba kó lè ṣàlàyé fún wa títí gbogbo àwọn nǹkan tó ń sọ tí wọ́n ṣe àfọ̀mọ́ ẹ̀ wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ síwájú kọ́lọ́run tó ṣẹ̀dá bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n sì gbò wọ́n ń ṣe ní àsìkò tá a wà yìí bẹ́ẹ̀ ni wọ́n sì máa ṣe lọ títí ọlọ́wọ́ bọ́ sì pàdé ilé ayé rẹ̀ mọ́. ìdúnnù bó ti wá pẹ̀lú past tense àti past continuous tense. sọ yìí ni pé púpọ̀ àwọn nǹkan tá a sọ yìí wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì tún ń ṣe é dìkì bẹ́ẹ̀ ni wọ́n sì máa ṣe lọ láéláé. وهو العزيز الحكيم ọlọ́run ọba olúborí ọba ọ̀gbọ̀gbọ́n ni kẹ́mà al-aziz ó ní al-ghalib ẹni pé olúborí alladhi la yaghlibuhu shay tí ó sí ìkẹ́kẹ́ tó lè borí rẹ̀ wa anna al-izzata hiya al-ghalaba tí tóbi ọlọ́run ọba omi ìborí rẹ̀ ọlọ́run ni wa lillahi al-izzatu wa li rasulihi wọ́n lè mọ̀ nìyí wípé títóbi tó gbọ́ndọ́ olúborí tọ́lọ́wọ́ ọba ni ti òjíṣẹ́ rẹ̀ ní bẹ́ẹ̀ sì ni ti àwọn múlùmọ̀lẹ́ rẹ̀. ìdí ni tó fi wọ́n lo àdí ọlọ́ni wà ìgbàtí ọ̀ afúnà ọwọ́ nu súrọ̀ wà ẹgbẹ̀ni sínú ìtọ́. èyí ni pé àwọn tó jọ ń jiyàn méjì ọ̀kan ó ní ìnà àgbà ákí wípé ọmọ ìyá mi yìí òun ní màálù 99 bẹ́ẹ̀ sì ni èmi dí ẹyọ kan ó wá ní àfi tó lẹ́yọ kan tó wà lọ́dọ̀ mi títí títí pé wàhálàní fílfìtọ̀ ó wá borí mi níbi àlàyé gbogbo ibi tá a bá ti ṣàlàyé òun ní ọ̀rọ̀ rẹ̀ ń borí ti tèmi so eléyìí fi hàn pé àlẹ́zà àti oní ghalaba oníkéyàn borí èèyàn alhakim òun fi àwọn man yaba olùmúrọ̀ fi mọ̀wá sí ìhá wọ́n yóò fi wọ́n fi mọ̀ wá fi wà gbogbo ẹni tí ń bá ti ń gbé nǹkan síbi tó yẹ olùlọ̀gbọ̀gbọ́n gbogbo ẹnikẹ́ni tí bá ti ń gbé nǹkan síbi tó tọ́ sí olùlọ̀gbọ̀gbọ́n tí bá ti ń fi nǹkan síbi tó yẹ olùlàápè ní ọ̀jọ̀gbọ́n gbogbo nǹkan tó lọ ń dá pátá gbogbo ẹ̀ bó ti tọ́ bó ti yẹ lọ lọ́ọ̀ àpèjúwe tó dáa jù ní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run já wa tí ó sì sí ẹni tí ó yọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ó lè á ah, àtìṣe ń bẹ níbi ẹ̀dá yìí ojú tó wà ní orí ọyọ pẹ́ pé àtẹ́lẹsẹ̀ ni ó wà kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ló wa lẹ́yìn ọlọ́run ní ayọ̀ nàìjíríà àmàlú bí màtàkùn náà لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون قال لي يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo kí ló dé tẹ́ ń sọ ṣe níṣẹ́ kí ló dé tẹ́ máa sọ àwọn nǹkan tó ń pé ẹ̀yin gan fúnra yín ẹ kì í ṣe níṣẹ́ àbá onímù yẹn sàn ó ní يا أيها الذين صدقوا الله ورسوله وعملوا بشرعه mo pe ẹ̀yin tẹ́ ẹ gba ọlọ́wọ́ bá gbọ́ lódodo tẹ́ ẹ sì gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ tẹ́ ẹ sì fi ṣẹ̀ríà rẹ̀ tẹ́ ẹ fi ń ṣiṣẹ́ lima تعدوا وعدا كيلو تكاين تعدوا أو تقولون قولا أبي أنسوا أولا كتا ولا تقول به أتني أتني تعدوا إن تأذين صلاة أتني شركة وهذا إنكار على من يخالف فعله قوله إليه آه. إيه إيه إيه إيه àbí ìbáwí ni fún gbogbo àwọn nǹkan tó yẹ gbogbo àwọn tó yẹ àti tó ń sọ ní tó ń sọ lọ́rọ̀ ni ọ̀tọ̀ ní tẹ́nu wọ́n máa sọ ọ̀tọ̀ ní sọ so ọlọ́wọ́ bá ó bá wọn wí níbi na pé yá ayú ọ̀lẹ́bí ìlà àmàlú nígbà òdodo ṣe sọ ní ayyaman amantu billahi wal yawmil akhir èyí tẹ́ gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àtijọ́ ọdún di alkiyama limadha taquluna qawlan kí ló dé tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ kan tó khalifuhu af'alakum kẹ́kẹ́ iṣẹ́ yín ó tó jìjẹ sí ìfẹ́ ń sọ. bí an taz'umu bí annakum law kulliftum bí kada la fa'altumuhu nípa tẹ́ sọ pé tí wọ́n bá tí wọ́n bá payé lẹ́kẹ̀ kẹ́ ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe níṣẹ́ nígbà tí ń sọ̀rọ̀ tí kẹ́ ẹ báyìí lè mọ iṣẹ́ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù gbogbo ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ fàdámà kò lifton bí ọ̀tọ́rù tó ti ṣùgbọ́n nígbà tí a ṣe lọ́rọ̀ ẹ̀yàn lé lórí pé kẹ́ ṣe ẹ̀ ṣe gẹ́gẹ́ bí ti kọ́ أو تقولون بأنكم فعلتم كذا وكذا àbí tó yẹ pé ẹ mọ̀ sọ pé ẹ̀yin ń ṣe nǹkan báyìí ẹ̀ ń ṣe nǹkan báyìí ẹ̀ ń ṣe nǹkan báyìí máa ń lọ́kùn làm tẹ́fà ní ìdáàlì tó ń ti pé ẹ̀ ṣe é. ṣùgbọ́n nígbà tí ọlọ́run ó pe àwọn tó fẹ́ bá wí pé wọ́n pẹ̀lú sífà ìmánì ìmánì ọ̀hún ìmánì òdodo yá ayé ọ̀lẹ́bí ilẹ̀ hàmẹ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo. torí pé kí ni kí àwọn gan tó lè fìrí pé ẹni tí ń pa wọn ọba oníkẹni ọba tó nífẹ̀ẹ́ wọn ni ọba tí ń pè wọn lọ sójú ọ̀nà tó dáa ni yá àyíwọ̀ ọ̀lẹ́bí na àmàlù ẹ̀yin tẹ́ gbàgbọ́ fún ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ bí màtàkùn ìlú nàmánà àtẹ̀kàrí kí ló dé tẹ́ máa sọ nǹkan ìṣèlú jẹ́ lẹ́yìn tó ṣe pé mìíṣẹ́ mi ìmáàlì hàkì أن يحمل المؤمن على أن يكون قوله مطابقا لفعله nínú àwọn ìmáàlì òdodo nǹkí ma ń ṣe ni pé yóò fi ẹni tó nígbàgbọ́ yẹn yóò gbélé olórí nǹkan tó pé nǹkí ń sọ lẹ́nu òun náà ti iṣẹ́ rẹ̀ rí kò ní jẹ́ so ìmáàlì yẹn kò tó lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti ń sọ àwọn nǹkan tẹ́ kì í ṣe níṣẹ́. Ibn Kathir rahimahullah قني ولهذا استدل بهذه الآية الكريمة من ذهب من العلماء السلف إلى أنه يجب الوفاء بالوعد مطلقا eléyìí ni ẹ̀rí àwọn olùmọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n ti kọjá àwọn aṣíwájú wa tí wọ́n fi sọ pé ọ̀ràn yẹn ní ìpín àdéhùn gbogbo ẹni wọ́n bá ti ṣe àdéhùn ó ti di ọ̀ràn yẹn fún pé àdéhùn náà سواء ترتب عليه ضرر للموعود أم لا ipe òsíyàtọ̀ ipe ohun tí ó ṣe àdéhùn lé lórí ẹ bọ́yá ohun tí ó sàn ni èyí ni pé ó jẹ gbèsè ó sì ṣàdéhùn pé òun ọ̀sán gbèsè náà ó ti di ọ̀ràn ẹ̀yẹ̀ fún kọ̀tán. واحتج أيضا من السنة لما ثبت في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال بكنا وفي أنتون لأنه سنة النبي صلى الله عليه وسلم سواء البخاري أو مسلم وفي تاريخ wípé àníṣà sọ́lọ̀ sọ pé ayatul munafiq salatun idha hajjata kadhaba wa idha wa'ada akhlafa wa idha tumina qala wípé àmì táàfi máa mọ munafiq mẹ́ta ni ẹni tó bá ní nìfáàkù lára gbogbo ìgbà tí ó bá sọ̀rọ̀ ìrọ́ ni gbogbo ìgbà tó bá ṣe àdéhùn kò ní pé àdéhùn náà bákan náà tẹ bá fọkàn tán yóò ṣe ìyáàna èyí pé yóò ṣe ìyẹ̀jẹ̀ àti àbòsí lórí ìfọkàntẹ́tẹ́ ìtàn rẹ̀. bákan náà wọ́n nù àdéhùn sọ̀hìn النبي صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا àwọn nǹkan mẹ́ta gbogbo ẹnikẹ́ni àwọn nǹkan mẹ́rin gbogbo ẹnikẹ́ni tó bá ní ó ti di mùnáfìkì tán délé ẹni tó tó bá ní gbogbo àwọn nǹkan mẹ́rin ńlá àwọn ọ̀wà mẹ́rin tó bá ní ńlá ó ti di mùnáfìkì tán délé. ولمن كان فيه خلة خلة من ذل كانت فيه خلة من نفاق gbogbo ẹnikẹ́ni tó bá ní ọ̀kankan nínú àwọn àwàyẹ lọ́wọ́ ó ní ìwà mùnàfíkì lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ni pé ìlà àjẹta kàgàgà tí ó bá sọ̀rọ̀ yóò parọ́ ẹlẹ́ẹ̀kejì ó ìlà àhàdá àbádàrọ̀ tí wọ́n bá ṣe àdéhùn pẹ̀lú ẹ̀ kò ní pé àdéhùn yọ ya àdéhùn náà àlàáhàdì níbi omi tí wọ́n jọ panu pọ̀ lórí nǹkan kan òun lẹni tí wọ́n kọ́kọ́ yọbọ́ tí ò ní tí ó kúrò lórí tí wọ́n jọ panu pọ̀ lé lórí wọ́n ìlà wá àgbà akọlàpà tó bá ti ṣàdéhùn pẹ̀ fún ẹnìkan kò ní gbé àdéhùn náà wọ́n ìlà ọ̀fọ̀mọ́ fàjàrà tí ń bá ń jà pẹ̀lú èèyàn yóò wúwa fáàjì yìí ẹni tí ọmọ ọlọ́run ẹni tí ò ní ìmáìlì kankan irú wà tí ó wù mí. so àwọn nǹkan mẹ́rin yìí gbogbo ẹnikẹ́ni tó bá ní ó ti di mùnáfìkì tó bá sì ní ọ̀kan kan nínú rẹ̀ èyí ni pé bóyá a máa pa ọ́ ní gbogbo tí ń bá ń sọ pọ̀ eléyìí ó ní ìwà mùnáfìkì lọ́wọ́ àbíkẹ́ ìbájọ ṣe àdéhùn lórí ẹ̀ pẹ̀lú ẹ̀ fẹ́ pé ẹjọ́ kẹnu kò lórí kankan sọ òun ní ọ̀kọ̀ọ̀kan jẹ́ni tí ó ń yọ tẹ̀kúrò nínú àdéhùn náà àbí tó bá kó òun ó kàdéhùn sẹ́nìkan kò ní pé àdéhùn náà àbí kọ́ ẹgbẹ́ gbogbo ọba tó bá báyẹn dà ni ó jà tán ni ẹni pé ìjà tí ó jà tí ò ṣe parí ní máa jà ó ní Imam Malik rahimahullah òun lọ pé ìpè àdéhùn tọ́ba ti ẹni tá a ti àdéhùn pẹ̀lú ẹ̀ tọ́ba fi sí ipò ipò wàhálà ọ̀pá dandan kéèyàn pé àdéhùn náà. ó ní lápèjúwe sọ sọ fún èèyàn pé tó bá ilé gbéyàwó tó gbogbo oṣù ìmọ̀ sọ ní ìsọ̀bá yìí eléyìí sọ pé tí ó ń tọ̀ ń bá gbéyàwó yóò fi ọkàn sí tí ó ń fi ọ̀nà ọ̀fun ní gbogbo oṣù tí ọ̀bá ilé pé àdéhùn rẹ̀ pẹ̀lú gbéyàwó yóò fi sí ipò wàhálà torí pé ó ti fọkàn sí tí ọ̀nà ọ̀fun ní gbogbo oṣù. tò níbi ó ní ìpè àdéhùn yẹn ti di ọ̀ràn yẹn ó ti di ọ̀ràn yẹn léyàn lórí láti pé àdéhùn náà torí pé tí ọba pé àdéhùn ni ẹni tó ṣàdéhùn fún yóò fi sí ipò tí ò yẹ so eh, àyà yìí wípé èyí ṣe bẹ́ẹ̀ fẹ́ gbogbo àwọn nǹkan kan tó rọgbà pọ̀. kéèyàn ọmọ sọ ohun tí kì í ṣe tàbí kọ́ mọ pààyàn láṣẹ láti ṣe ohun tó gan fúnra rẹ̀ kì í ṣe níṣẹ́ tàbí kó ṣàdéhùn kọ́ mọ pé àdéhùn ọlọ́ni kábùrọ̀ mọ́kọ̀tẹ́n ẹ̀ńdà mọ́ọ̀rí ẹ̀ńtàkùn lòlọ́ọ̀ náà ṣẹ̀fà ó tóbi ọgbọ̀ngbọ́n nínú tí ó máa fa ìbínú ọlọ́run ọba téèyàn máa sọ tí èso níṣẹ́ àfáàmù onímù yẹn sọ̀rọ̀ ní àgùnmà bọ́ọ̀dọ̀n ìndàmà ẹni pé ìbínú tó tóbi ni ó fà fún tọ̀ lọ́dọ̀ ọlọ́run àǹtakùlù bí àlùsínà tí kún ṣe máa sọ pẹ̀lú àwọn yín máa almọ́t ọ̀lẹ́ bókùdó ṣẹ̀dí ìbínú tó tóbi ìbínú tó le koko lọ́dún wọ́n pè ní mọ́t. gẹ́gẹ́ bí ó ti wá nu àyà mi sọ́lọ́ ni wàlá táǹkì hù máa nákàá àbá òkun nílẹ̀ nìkan إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا إنه كان فاحشة ومقتا وساء سبيلا وكلمة مقت لي قلني الدين تبلغ الدين تبي وكبر مقتا عند الله يعني في تبي يبلغ nínú ìbínú tí ọlọ́run ọba tí ó bínú sí gbogbo ẹni sọ áàrí bí ọlọ́run ṣe bí àwọn tí wọ́n máa ń sọ tí wọ́n ti ṣe níṣẹ́ ní èrèdí tó le koko bákan náà ó sì fún wa ní ìròyìn pé ìbínú ọlọ́run ọba ni wọ́n fà lórí ara wọn so ohun tí ó wà lábẹ́ ilé òun ni kéèyàn máa parọ́ níbi ọ̀rọ̀ kéèyàn máa yẹ àdéhùn tó bá ti ṣàdéhùn àbí ó ṣe àdéhùn fẹ́nìkan kó mọ́ pé àdéhùn náà nínú àwọn tó bẹ lábẹ́ ilé ọgbọ̀dá ẹ̀sìn oníbàárẹ̀ èèyàn púpọ̀ jù òní wọ́n máa ń pè ní ànáníyà kéèyàn onífẹ́ ara rẹ̀ púpọ̀ jù gbogbo ẹni tó bá ti nífẹ́ ara rẹ̀ púpọ̀ jù yóò máa parọ́ kò sì ní máa pé àdéhùn bákan náà yóò nífẹ̀ẹ́ pé wọ́n máa yìn kéèyàn onífẹ̀ẹ́ pé wọ́n máa lórí tí ò ṣe eléyìí náà ó wà lábẹ́ eléyìí kéèyàn ó nífẹ̀ẹ́ fún ọmọ ẹ̀yìn lórí iṣẹ́ tí ò ṣe ọlọ́ni wala tahsabanna alladhina afwan kíni ayà náà wala tahsabanna alladhina yabkhaluna bima atahum Allahu min qabli wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu gbogbo àwọn ọjọ́ máa ń pe ahun lórí gbogbo sọ́nà bá ṣe fún wọn tán máa ń ka ohun tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ káwọn èèyàn ó yìn wọn lórí iṣu òṣè níkẹ́ àwọn máa ń ẹ̀ kí wọ́n ọba tó gbogbo ẹni tó bá ti fẹ́ kí wọ́n máa alqawlu bila amal kéèyàn máa sọ̀rọ̀ lórí tí èso níṣẹ́. torí pé ẹ̀yìn tí ń jẹ́ kí ó yìn ohun tí ọ̀tọ̀ sí ni àwọn àfà onítàfí wọ́n ṣe ìsìfà lórí pé sábàbù nùzúù ààyà yìí ó ní ìran kan tí ọlọ́wọ́ bá tó fi iṣẹ́ tó nífẹ̀ẹ́ sí ó fi hàn wọ́n tó lè ṣe iṣẹ́ ṣùgbọ́n nígbà tí ọlọ́wọ́ bá wá fi iṣẹ́ náà hàn wọ́n mọ́tán wọn ò ṣe ohun tí wọ́n ṣe àdéhùn fáwọn oṣù bẹ́ẹ̀ ni Al-Qur'an ó ṣe àlàyé ní ọ̀nà tó pọ̀ lórí tí ó ń gọ gbàgbọ́ jihad àti ríran kan fọ́lọ̀ ń fi jihad ní ọ̀rọ̀ èèyàn lé wọn lórí irú ẹ̀ ni ọlọ́run bá sọ nínú ọlọ́ni wọ̀yàkúlù lẹ́bínà àmàlú lọ́wọ́lá nùjìlẹ̀ sùúrọ̀ فإذا أنزلت السورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المكشي عليه من الموت nígbà tí àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n sọ pé kí ló dé tọ́lọ́wọ̀n sọ súrà kalẹ̀ fáwọn súrà yẹn tí ó sọ̀rọ̀ lórí àwọn iṣẹ́ tó tóbi àwọn iṣẹ́ ńlá tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí báwọn ọmọ ṣe ń ṣẹ́ àbí kọ́lọ́wọ́n ṣe jihad lọ́rọ̀ ẹ̀yọ̀ fún lé lórí nígbà tí súrà náà wá sọ̀kalẹ̀ tán sọ́nà ń dárúkọ ogun jíjà ó rí àwọn tí àìsàn àti ìmọ̀rì lílẹ̀ tó wà nínú ọkàn wọn wọ́n máa wọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ikú dé bá wọn torí pé wọ́n bẹ̀rù ọ̀fẹ́ kú. Bí ètò ìjẹ́ pé àwọn ni wọ́n rántí pé kọ́mọ̀ ń ṣe jihad lórí lọ́rọ̀ yẹn fún àwọn irú àwọn àyà yìí wọ́n pọ̀ nínú alukur'an tó lọ́n ṣàlàyé rẹ̀. Naam. bákan náà nínú ibi tí ọlọ́run ọba tó tuntun sọ ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ tá ń sọ ọlọ́run ní atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun kí ló dé tẹ́ máa èèyàn láṣẹ kí wọ́n ṣiṣẹ́ eré tẹ́ gbàgbé ara yín ẹ̀yìn ò ṣe léè tó jẹ pé ẹ̀ka tí ọlọ́run ọba ṣe ẹ̀ lọ́fẹ́ ẹ̀ lọ́pọ̀lọ́ ni. so níbí ọlọ́run bá bú àwọn tí wọ́n máa ń pa ẹ̀yìn èèyàn láṣẹ láti ṣiṣẹ́ eré tó ń jẹ́ pé àwọn ò ní ṣiṣẹ́ eré náà. so ó yẹ kọ́yẹ́ pé àwọn ni wọ́n kọ́kọ́ ṣe iṣẹ́ eré yẹn síwájú kọ́jọ́ pé ó tó pa àwọn èèyàn láṣẹ. ìdí inú tí ọlọ́run bá ti sọ nípa àlẹ́bí ṣùháì nígbà tó ń sọ fún àwọn èèyàn rẹ̀ wípé ẹ mẹ́sìn nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí wọ́n sọ fún wọn pé wọ́n máa ń àmà ẹ sì mọ́ rò pé gbogbo àwọn nǹkan tí mo ní kẹ́ ẹ má ṣe èmi ó gbẹ̀yìn láti lọ máa ṣe ìdí ni òtí mo fi kọ̀ fún yín ọmọ ṣe rárá o èmi kì í ṣe ẹni tí ó parí láti ẹ̀kẹ́ nǹkan tí àwùjọ ọlọ́run fún wa ní ìró òdòdó èmi ìrò nípa àlẹ́bí sọ̀háì wípé tí òun bá pa àwọn kan tí òun bá kọ̀ fún àwọn ẹ̀jẹ̀ òun láti má nǹkan kan òun ni alákọ̀ọ́kọ́ tí ó kọ̀kọ́ jìnà sí. so ayé yóò fi hàn pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá máa pààyàn ní àtẹ oore ṣíṣe kọ́yẹ́ pé òun ni ó máa ṣe é yóò fi rinlẹ̀ lọ́kàn àwọn ẹni tí ń pa láṣẹ yẹn ju wọ́n pé wọ́n máa rí fún wọn máa ṣe lọ torí pé wọ́n padà wá máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ni pé àwọn afọ àwọn òun gan gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ àwọn gbogbo ikú ṣe é ọlọ́run ti fún uh, ànábì sallallahu alaihi wa sallam nínú hadith ó fún wa ní ìró pípẹ́ ní ìgbà tí ọlọ́run ọba ó fi àlùjànnà hàn òun àti iná òun rí àwọn kan nínú iná. wípé òun rí arákùnrin kan tó mú wá lọ́jọ́ bẹ́ẹ̀ àìsẹ́ àmà pẹ̀lú kọfìn náà wọ́n wà sọ sínú iná tàtàndẹ́lìkò àtàmù tó bá sọ nínú lẹ́yìn gbogbo àwọn kẹtí ń bẹ nínú ìfún rẹ̀ gbogbo wọn ni wọ́n lẹ́kọ̀ọ́ nínú náà fẹ́yàdúró bí ha kàmá yàdúró ìmá bìrọ̀há pẹ̀lú ọ́ àmọ́ kò yìí gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ máa fi kó ìfẹ́ ọ̀nà kígbe fàyẹ̀sítẹ́mì wà lẹ́yìn ahàlùmá àwọn tó wà nínú lọ́wọ́ àpébò nínú mọ́lá àwọn náà wà ṣùgbọ́n tó wọ́n bá rí tí ń sí ìjìyà tó ń fi jẹ òun wọ́n wà àpébò lórí fàyàkùnú wọ́n àmọ́ lágbájá pé kí n ṣe wọn ọmọ ń pa wá láṣẹ ká ṣiṣẹ́ rẹ ìwọ kọ́ lọ́mọ ń kọ̀ fún wa ká mọ́ ṣiṣẹ́ bú ويقول كنت آمركم بالمعروف ولا آتيه وأنهاكم عن المنكر وآتيه lóòótọ́ ni gbogbo tí mò ń parí láti ẹ̀kẹ́ máa ṣe ni èmi kúkú ṣe gbogbo àwọn nǹkan tí mò ń pọ̀ fún yí pé kẹ́ ẹ má ṣe gbogbo ẹ̀ lèmi gan ń ṣe ìdílù tó fi ń jẹ nínú ìyàbá yìí so eléyìí ẹ pé ìjìyà tó tóbi torí ìbínú ọlọ́run ìjìyà tó tóbi ni ó ti jẹ gbogbo ẹnikẹ́ni tí bá máa ń sọ ohun tí kì í ṣe ní tẹ́. bákan náà imam ahmed àti albazra àti abu nu'ayn àti albayhaqi wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ anas ọmọ فكيتي النبي صلى الله عليه وسلم فكيتي رأيت ليلة أسري بي رجالا تقرض شفاؤهم لمقاريب من نار كيتي نزوتي وكي إسرائي في معراج سلومي وكي هبلنونا أسري أوسها فكيتي أهان وفي قومي بلوتي قونا وفي قومي wọ́n pa àwọn wọn jáde ní wọ́n ti kọ́ pẹ́ pé àwọn èèyàn ni wọ́n fi ń pe lílò kúlàmà kórì bá rọ́jà àti gbogbo ìgbàgbọ́ bá pàá tó kù sọ́lẹ̀ yọ padà wọ́n tún pàá wọ́n tún sọ́lẹ̀ yọ padà فقلت لجبريل من هؤلاء الذي لي موافي ملائكة جبريل ká ní àwọn tí wọ́n ń fa àwọn ọ̀rọ̀ pẹ̀lú ìkọlù قال هؤلاء الخطباء من أمتي wọ́n ní màláíkà jìbìrì wọn sọ fún àlẹ́kà àtàlà àwọn tó rí àwọn àfá àti wọn lọ ṣe kútùbà nínú àwọn àmìmọ̀ rẹ̀ kánú ya múrú na náà bìbìrì nílé ayé wọ́n pààrọ̀ èèyàn láti ẹ̀kọ́ wọn máa ṣe rere wọ́n yàn fún ìgbà àǹfúsà òṣùgbọ́n wọ́n gbàgbé ara wọn wa kì í ṣe ń fẹ́ wàhùn yẹ fún un náà kìtà bẹ́ẹ̀ tó jẹ́ pé ka tíra ọlọ́run ọba afàlẹ́ àyà àkìlẹ̀ tí wọ́n lọ́pọlọ ni eléyìí na ìdáhùn tí mọ̀láyíkà ti dé fún àlejò sọlọ́lá ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí fi irú yà ẹlẹ́ka ya tí wọ́n máa fi jẹ gbogbo ẹnìkẹ́ni tí máa ń pààyàn láti rere ìdínú tí olórí kan lọ àwọn ará ọ̀pọ̀ ní látẹ́nà àlùkòlùkì wọ́tẹ́ ìmìtìlẹ̀ àárùn àlẹ́ǹkà ìdá fàáyìkà àfihàn mọ́kè máa kọ̀ fún àwọn ẹnì kankan láti ṣe iṣẹ́ kan tó jẹ́ pé ìwọ náà ń ṣe tẹ́lẹ̀ oníkàwọn èèyàn ọmọ mu sìgá ṣùgbọ́n wọn náà bọ́ sí kọ̀rọ̀ ó mu sìgá oníkó ọmọ mu kí wọn náà rọ sínú àgbé ó mu oní tí wọ́n mọ́kẹ́ jùlọ ìwọ́n náà lọ sí ìlú òdì kejì láti lọ ṣe jùlọ gbogbo àwọn ìwà burúkú tó oníkàwé èèyàn ọmọ ṣe gbogbo ẹ̀ ni wọ́n náà ń ṣe àárùn àlẹ́yìnká à ó ní nǹkan ìtìjú ni gbáà lọ ìdáàtọ̀ àìsà tí ọba ṣe ń fẹ́ àbí kódà nǹkan ìtìjú náà tóbi tó ọmọ sọ káwọn èèyàn pé ọmọ ṣe ìwọ́sí ń ṣe nǹkan ìtìjú ni tó tóbi bákan náà nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan ó ní wa ghayru taqiyyin ya'muru an-nasa bit-tuqa tabibun yudawi an-nasa wa huwa maridun gbogbo ẹnikẹ́ni tí kìí páyọ̀ ọlọ́run ọba ó sì ń pa àwọn èèyàn láti ẹgbẹ́ wọn páyọ̀ ọlọ́run ẹgbẹ̀rú ọlọ́run ọba o ìtọ́kùnlá ẹgbẹ̀rú ọlọ́run ọba léè tó jẹ fún wọn ọlọ́run wọ́n ní gẹ́gẹ́ bí dókítà ni tó ń fún àwọn èèyàn ní wòsàn tó ń fún wọn lóògùn tó jẹ́ bóun gan fúnra rẹ̀ ọ̀gbádùn bẹ́ẹ̀ ni kò lè wúra je bó ń gan kan bẹ́ẹ̀ ni wọ́n ti rí فإنك إذ ما تأتي ما أنت آمر به تلف من إياه تأمر آسيا gbogbo ìgbà tó bá dé pa àwọn èèyàn láti ètò tó ń ṣe nǹkan tí wọ́n bá ti ń ṣe tó kọ́ ọmọ ẹ pé díẹ̀ ni àwọn tó ń bọ̀wọ̀ rẹ̀ tó wọ́n máa ṣe lúfẹ́ wọ́n ní pé wọ́n máa ṣe wọ́n gan ohun tó ń sọ báwọn ìwọ́n lè ṣe. ọlọ́ni wà ó kù bèlè àhẹ́dí ìlẹ̀lẹ̀ àhẹ́dá káàdà mọ̀sùlùmá gbogbo ìgbà tí wọ́n bá ṣe ìdáhùn àdéhùn ẹ pé àdéhùn náà torí pé àdéhùn tẹ rí yẹn gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá ó béèrè. òdodo àti ìpé àdéhùn ọlọ́run ni àlẹ́bí Ismail nínú tíra ìpé wadkur fil kitabi Ismail innahu kana sadiqal wa'd wa kana rasulan nabiyya ìran wa létí nínú tíra àlẹ́bí Ismail àlẹ́bí Ismail kẹrí yẹn kana sadiqal wa'd olódodo ni tó ṣe àdéhùn àdéhùn ní máa ṣe وكان رسولا نبيا ليه تسجد أجساني النبي منه أدود النبي إسماعيل قالوا لسه يقفوا nínú àwọn òdodo rẹ̀ ìpé àdéhùn tó ṣe tó hàn gbangba sí gbogbo àwọn mùsùlùmí èwo ni ànábì Ismail nínú àwọn àdéhùn tó pé tí ọlọ́run fi lè ń bì ọ̀kan wà tó hàn gbangba sí wa èwo ni. Naam, ànábì Ismail. Ó ní ọ̀rọ̀ tó sọ fún bàbá rẹ̀ pé satajiduni insha Allahu náà. So àdéhùn náà ó pé àdéhùn yẹn torí pé nígbà tí bàbá rẹ̀ tó dágbólẹ̀ láti pa ọ̀sọ̀wọ́lẹ̀ ọ̀sẹ̀tẹ̀ẹ́lẹ̀ lọ́lọ́gbìnrin falamma bálàgbà máa ò sáàyá ọ̀nà ya bù lẹ́yà ilẹ̀ arọ̀ fílmẹ̀ náà ni a ní àgbàkùkà fọ́nbùr máa tàrà nígbà tí ó dàgbà tán pẹ̀lú bàbẹ́ mo ní pé mò ń dú ọ mo fi ọ sacrifice bẹ́ẹ̀ tó sì pé alẹ́ àwọn àlẹ́bí ọlọ́run òdodo ni ماذا ترى kí ló rí sí wọ́n ní ya abati ifan ma tó ma wọ́n bàbá mi lọ ṣe tí wọ́n pa ọ́ láṣẹ láti ṣe satajiduni insha Allahu min as-sabirin ní gbogbo ìgbà tó bá ṣe ọ bá mi nínú àwọn tí wọ́n ní sùúrù tí ó sì pé àdéhùn tí mo sọ fún insha Allah eléyìí ó ní àdéhùn tó ṣe pípé òní ọlọ́run sọ pé fàdámà áṣìlámà wàtẹ́lá òní ìjẹ̀bi nígbà tí gbogbo wọn tí wọ́n sọ pàtó yọ tẹ́lẹ̀ láti ṣe àtẹ ọlọ́run àná Ibrahim ó dúró láti mú àṣẹ ọlọ́run ọba ṣe láti du ọmọ rẹ̀ tó tó tó bí ó sì dá gúnlẹ̀ ọ́fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ tó ọlọ́run ọba ọwọ́ àti nǹkan ní ìrọ́pò fún yàtọ̀ sí ọmọ láti pa tó ìdúró tí ọlọ́run ti ní ànábì Ibrahim ànábì Ismail nínú fíra ọmọ gbogbo ọgbà tí èèyàn bá ń pé kéèyàn ọba máa pé àdéhùn ń kéèyàn ọmọ àmìfà torí pé ọlọ́run ni fa àkọ́bàhùn nifaqan fi qulubihim ila yawmi al-qiyamah ila yawmi yalqawnahu bima akhlafu Allaha ma wa'aduhu wa bima kanu yakdhibun ọlọ́run wá ṣe ìgbẹ̀yìn wọn tó yẹ pé ọkàn wọn nifaq mùnáfìkì ni wọ́n mú ọkàn títí di ìgbà tí wọ́n fi wá pàdé pẹ̀lú ọ̀rọ̀ ọ̀bá lọ́jọ́ gbẹ̀dẹ̀ àṣìrámọ̀ torí pé kí ni àdéhùn tí wọ́n ṣe sọ́nà wọ́n yẹ wọn ò ṣe gbogbo ìgbà tí wọ́n bá sọ ìwọ ni wọ́n máa ń pa sọ áyà yìí áyà ni tó tóbi tó ti dẹ́gbà àwa akẹ́kọ̀ọ́ àti àwa olùkọ́ pàápàá jùlọ àwọn àfáà táàmà pàwọn èèyàn ní àṣẹ tó fi ń ṣe rere tó jọ rere yẹn àwọn òní ṣe ó burú ní ó burú gbà ọlọ́wọ́ bá tí ó sọ náà nínú ọgbà ha. صفا كأنهم بنيان وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó bú àwọn tí wọ́n máa ń yẹ àdéhùn àwọn tó wọ́n máa ń sọ ohun tí wọ́n kìí ṣe níṣẹ́ àwọn tó tẹ̀dá àtọ́tàdé ìpáwò ṣe nǹkan tí wọ́n ṣe ọlọ́wà yìí àwọn múlì olódodo àwọn tó pé wọ́n pé àdéhùn wọn àdéhùn tí ṣe pé tí ọlọ́wọ́ bá tó bá ṣe jihad lẹ́ lórí àwọn ó ṣe jihad pẹ̀lú òdodo tí ọlọ́run bá bá fi iṣẹ́ tó da àwọn iṣẹ́ tọ́lọ́run bá yọ́nú sí jù àwọn òṣìṣẹ́ náà ní ṣíṣe lódodo ọlọ́run bá wá yìn ẹ̀ ọlọ́run ní inna Allaha yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan dájúdájú ọlọ́run bá ó nífẹ̀ẹ́ àwọn tó ń pé wọ́n ń jagun ẹ̀sìn tí ojú ọ̀nà ọlọ́run bá ní sọ́pọ̀ rí pé ní títò létò létò tí wọ́n tẹ̀lé ara wọn nígbà tí wọ́n bá ń jagun ní ètò yẹn fa anna wọn bòmíà wọ́n wá dàbí ilé almarsus tí wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ra wọn tí wọ́n lè tẹ́lì kankan lè yẹ̀ wọ́n wọ́n wá dàbí ilé tá a tó lẹ́kọ̀ọ́ mọ́ra wọn tí ò sí nǹkan kan tó lè wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti rí àfáà onílù yẹn sọ̀rọ̀ ó ní إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان متراص محكم لا ينفذ منه العدو داجو داجو ألون نجا وتيما نجاو بيك لكيو سيدوانا ألون ودا ni tọ́wú ẹ̀yọ̀ kan tí wọ́n bá tó tọ́wú yẹn bí ìgbàtẹ́ pé tó pé wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ra wọn dáadáa kò sí nǹkan kan tó lè wà àárín yìí ni pé àwọn ọ̀tá wọn lè wọ àárín eléyìí ni òdìjẹ́ àwa mùsùlùmí òní wọ́n pé gbogbo ọgbà a ti wà lójú ọ̀lẹ́ ọ̀kan tó dáa níbi wa omi tó kọjá láìpẹ́ ìbò ní gbogbo òlú ẹ̀rù àwọn àpèjúwe báyìí lọ́dọ̀ wa mùsùlùmí ẹ̀yọ̀ kan péré ló dúró láti ọdún láti ṣe kírèsì tàràbà àwọn kèfèrí ni wọ́n ń pe ìjọba ọwọ́ àtẹ̀lẹ̀ pé àwọn mẹ́ta ni wọ́n dúró mọ́ àwọn kèfèrí lọ́dún yìí ó jẹ́ pé àwọn aṣíwájú wọn káàdì wọ́n pè wọ́n jókòó wípé wọ́n gbà fẹ́ ẹnìkan péré wọ́n kọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ̀ wọ́n ní ẹni tí wọ́n ní káwọn sọ̀kalẹ̀ fún un àwọn jùlọ níbi òṣèlú kí ló dé tí wọ́n fi túùsù òru lórí àwọn wọ́n kọ̀ kí ẹni pé chance àwọn mùsùlùmí tí a ti sọ pé lóòrùka mùsùlùmí pọ̀ jù yọ lọ ṣùgbọ́n èsù atókúmọ̀kú èyí tó wà ní ọ̀dọ̀ wa náà ah, tí wà ó ní ó borí gbogbo òní pátápátá gbogbo tó bá fẹ́ ní oṣù ṣùgbọ́n àwọn akáyẹ rí ààlè dájú tó ẹ pé ìbọn láàmà bọ́ pàpàpàpà lásìkò kan kan tábá pé mo fóònù èèyàn wọ́n máa gbọ́ bí ìbàjẹ́ ń gún lórí wa tó bá wà láàrin lójúlójú ẹ̀ àwọn ọkọ̀gbọ́n yàtọ̀ sáwọn tí ó rí ẹni tó fẹ́ jẹ gómìnà rẹ̀ gangan olókògbọ̀n wọlé fún àwọn kèkèrè láti pàwà wọ̀nà ìlàrí ohun gangan fúnra rẹ̀ ló transporti ìgbọ́n tí ti pàwà wọlé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ nínú àwọn mùsùlùmí wọ́n kọ̀ àwọn míì wọ́n fólò èdè àti ọmọ ìlú wọ́n ní ọmọ ìlú àwọn làwọn ó dìbò fún òfin tọ́ka ọ̀gbẹ̀dún báwọn àfáà ń sọ nínú àwọn àpá àtàkọ́ ń ṣe lọ́dọ̀ mi gan nínú gbà ń gbé ní ìpínlẹ̀ àwọn obìnrin tó ń bá obìnrin ní ẹ̀kọ́ àbá wọnú kíláàsì sì ń ṣe campaign fáwọn obìnrin wípé eléyìí èdè àwọn ní ohun òun lẹ́yìn táwọn ojúbò fún tó fi pé àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ gan bínú tó ti bẹ́ torí ìdí ẹ̀nà mo ti ti sí ọ̀rọ̀ fúnra rẹ̀ tó fẹ́ tọ́lọ́pàá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. mùsùlùmí bẹ́ẹ̀ náà lẹ́yìn ìlú gbogbo ayé àwọn apín ìbò wa yẹlẹyẹlẹ àwọn sì ní gbogbo nǹkan pátá ọwọ́ ọ̀nà lọ́wọ́ ìbò inú ìlú wa gan ẹgbẹ́ àwọn mùsùlùmí dìbò fún mùsùlùmí wọ́n ṣe ń jẹ̀kún tó dọ̀ àti ní ìtọ̀kọ̀tà lè ṣe lórí torí pé ìwà ìdánjúmọ̀ lẹ́yìn ìgbà tó gbìyànjú ti mọ́sáráńdí tí ò rí ṣe mọ́gá ló fi padà sí sàràgà ibi ló ti kọ́kọ́ jókòó sí torí pé ẹni tó wà níbi ìdánwò náà ni ó fi lélẹ̀ tó ń gbà tí ò rí ti bí ìṣe torí pé gbogbo àwọn agbálá ẹ̀dá ní wọn àtàwọn ẹ̀mí láti ìbòmí gbogbo wọn lọ́padà wá síbí lọ́wọ́ á bí ìdánwò padà lọ sọ́dọ̀ tiwa gbogbo àwọn obìnrin yìí wọ́n ti gbé fún wọn. so bákan náà wọ́n tẹ̀lé nínú everywhere torí pé kí ni a kì í ṣe nǹkan pẹ̀lú ohun ẹyọ kan ṣùgbọ́n àwọn ìyá sábà mi ò lérò pé yóò tẹ̀lé ní ìlú yìí pé christian kan yóò dìbò fún mùsùlùmí impossible kò lè tẹ̀lé bẹ̀tà wa ń kọ́ ilé ayé àti ìdájọ́ sọ ọlọ́ni àfáàní iná máa yọ nípò nàbí na yọkọ́ ìlú na fi tẹ̀lé ìlú ìsọ̀fà dájúdájú ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn wọ́n máa ń ṣe ìgbìyànjú wọ́n jagun lọ sójú ọ̀nà ọjọ́ ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba ní àpapọ̀ ṣàánà mùmíàn àfi bí ìgbà tó yẹ pé ilé ni wọ́n ti wọ́n mọ tó mọ kọ́ ilẹ̀ papọ̀ mọ́ra wọn láyá ń fòdò nínú làádù ọ̀tá kan ò lè wo àárín wọn rọ̀fìl àyà bayanu fọ́bùlù jihad wal mujahideen àfáàní nínú àyà yìí ọlá jihad àtàwọn tó ń ṣe tó ń jẹ jihad ó ń bẹ̀m̀bẹ̀ ní mahabbati láì sọ̀tánà ilé ìbádi ìlúmìnì torí pé ọlọ́run fẹ́ràn àwọn ẹrú rẹ̀ àwọn múmìnì ìdá sọ́kú mùwàdìí nà ní àdá ìlà tó bá dúró lápapọ̀ láti dojú kọ àwọn ọ̀tá ọlọ́run yòókọ̀ ìlẹ́nu ọ̀hún sí ìtẹ̀bí ilẹ̀ náà torí pé wọ́n ń ja ìjagun lọ sójú ọ̀nà ọlọ́run ọ̀nà. wọ́n ní مقصود بالآيات ẹni pé èròǹgbà àyà yìí ohun tí àyà yìí ta gbàlérò pẹ̀lú ẹ̀ àfànà alàlùmọ̀jáìrí na sọ̀dọ̀kì ẹni pé ẹ̀yìn lórí àwọn àwọn tó máa ń jagun lọ sójú ọ̀nà ọlọ́run àwọn olódodo ìjagun tá à ń sọ yìí àṣọ pé jíjagun pípa nìkan o torí ìjagun lọ sójú ọ̀nà ọlọ́run ó pọ̀ èyí tá à ń ṣe yìí ní ara rẹ̀ ló wà ọlọ́wọ́ bá kó gbà níṣẹ́ fún wa. الذين يثبتون أمام الأعداء àwọn tó ń pé wọ́n mọ bú kókókó níwájú àwọn ọ̀tá ọlọ́run so ọlọ́run ọba òun ní ìwọ̀n pẹ̀lú ààyè yìí lẹ́yìn náà lọ́lọ́run ọba wa ń sọ ní ọ́n tó wa nírò ànábì Musa àti àwọn ọ̀jọ́ rẹ̀ báwo ni wọ́n ṣe ṣe pẹ̀lú rẹ̀ náà irú àwọn aburú wo ni wọ́n án irú àwọn ìlera wo ni wọ́n fi án kí ni tí àlẹ́bí ni wọ́n ya tó ń sọ fáwọn èèyàn rẹ̀ ọlọ́ni wọ́n ìfọ́nà Musa lè kọ́wùlẹ̀ lọ́wọ́ létí nígbà tí àlẹ́bí ni wọ́n ń sọ fáwọn ẹ̀tọ́ rẹ̀ yà kọ́wù ẹ̀yìn ìjọ mi tó dùn kí ló ṣe fẹ́ kí ló dé kẹ́ ń kó ìlera bá mi wà kọ́dí tí àlàmúnà ẹ̀mí rọ̀ṣùlù lọ́ọ̀yì lẹ́kùn lẹ́yìn tó sì jẹ́ pé ẹ mọ̀ ní ìmọ̀ àrídájú pé òjíṣẹ́ ọlọ́run ọba mi ní sí ọlọ́run ọba wa kúkú ó kúkú bẹ́ǹdì ọkàn wọn lọ síbi aburú náà kò lè jẹ́ pé ó padà síbi ìmọ̀nàmọ́ wallahu la yahdi al-qawma al-fasiqin torí pé ọlọ́run ọba kì í tọ́ àwọn obìnrin jẹ́ ìtọ́wọ́tọ́ náà. àfa onímọ̀yẹ́sàr ó ní wọ́n kò lè kọ́ nípa ayọ̀ rọ̀tún wa nabi muhammad sallallahu alaihi wa sallam rán àwọn ẹ̀jọ́ rẹ̀ létí حين قال نبي الله موسى عليه السلام لقومه nígbà tí ànábì ọlọ́run ànábì Musa ọlọ́run ọba ó kẹ́ ó bẹ́ tó ń sọ fún àwọn èèyàn rẹ̀ nígbà tó dúró náà ní bilqawli wal fi'l kí ló dé tẹ̀ ní mi lára pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀ ń sọ àti iṣẹ́ tẹ̀ ń ṣe wa antum ta'lamuna anni rasulullahi ilaykum léyìí tó jẹ́ pé ẹ mọ̀ ẹ̀yìn máa mọ̀ dájú pé èmi o òjíṣẹ́ ọlọ́run ọba ni mí ti ní. fàlámà àdàlù àdìlhà nígbà tí wọ́n kọ òdodo tí wọ́n rí jìnnà tó dodo máa ìlú bí tó ń ti pé wọ́n mọ̀ wọ́n àkọ́bù àlàdáàdì tí wọ́n kọ̀ntínú láti máa ṣe iṣẹ́ ibi tí wọ́n ṣe. صرف الله قلوبهم عن قبول الهدايه ọlọ́run yí ẹ̀mí wọn padà láti mọ́ gba òdodo náà òkú bàtà ìlànà torí ìjìyà tó ìjìyà ní fún wọn àlàzẹ́jìhìn alẹ́rí ìkàrú lórí ìkùnà táwọn gangan fúnra wọn ni wọ́n tàlẹ́sà ni wọ́n yẹ fúnra wọn wàláwò láyé àdìkọ́ òmàlùkọ́ àrídìnà àlùfọ́ àti wọ́n mi ní àdìkọ́ ọlọ́wọ́n ọba kì í kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti kú ọ̀nà àti gbogbo ẹni tó bá fi òdodo sílẹ̀ tí ń tẹ̀lé rọ́ ọlọ́wọ́n ọba kì í so nígbà tí ọba tó bú àwọn tí wọ́n máa pẹ̀lú pé sọ fún wa ní màtàkùnlù náà máa nà àtàkà lónìí èyí ṣe tẹ́ ìkan tẹ́ ìkìí ṣe lọ́lọ́run àwa fún wa ní ìròyìn ànábì Musa àwọn àti banu Isra'il nígbà tí ànábì Musa alayhi salatu wa tóun náà pè wọ́n lọ sí lójú ọ̀nà jihad sójú ọ̀nà ọlọ́run ọba tó wá ń sọ fún ànẹ́bì Musa pé yàkọ́ nígbà tí ànẹ́bì sọ fún wọn pé yàkọ́ òdùkúlù lárúbọ̀ lùkọ́dẹ́kẹ̀tẹ̀ lẹ́sì kẹ́kẹ̀kẹ̀ náà lẹ́kùn ẹ̀yìn ìjọ mi ẹwọnú ìlú tọ́lọ́wọ́ bá pọ̀ mọ́ tó sì ti ṣe àdéhùn rẹ̀ fún yín wàlẹ̀ àtọ́tẹ́bù àlà àdìbárì fún ẹ má ti padà sẹ́yìn lọ́ọ́ máa ń tẹ́ ṣe níṣẹ́ tẹ́lẹ̀ títí tí ọlọ́run ti ṣe ìlú náà léèwọ̀ pé pàtàkọ́lìbò ọ̀fìnì bẹ́ẹ̀ ti di ẹni ègbé ẹni tó ṣe àdánù ẹni pé àlẹ́bí musa ó sọ fún wọn pé kí wọ́n wọnú bẹ́ẹ̀sìn mọ́tì nínú palestine láti lọ bá àwọn tí wọ́n ń bá wọ́n bá wọn jà láti lé wọn jáde kúrò torí pé ọlọ́run bá ti ṣe àdéhùn rẹ̀ fún wọn tẹ́lẹ̀ wọ́n á pọ̀ wọ́n á sọ fún àlejò Musa pé ya Musa inna fiha qawman jabbarin wa inna lan naqtulaha hatta yakhruju minha ìlú tó ní àwọ̀ yẹn àwọn kan wà rẹ̀ fẹ́ pé àwọn olórí kùkù ni wọ́n àwọn alágbára ni wọ́n àwọn oníwọ́bẹ̀ àyàfi tí wọ́n fàyè yẹ́kùnjò minha fàyè nàdá ìlú tí àwọn olóyìn kúkú yẹn tó bá jáde kó ní ìlú náà ìgbà yẹn làwọn ṣẹ̀ṣẹ̀ wá wọ̀ ní. lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n á sọ fún àlẹ́bí musa pé fashab anta wa rabbuka faqatila inna haula qa'idun. àwọn òní wọ̀bẹ̀ sọ fún ọlọ́wọ́ ọba àti èyí méjèèjì àwọn oníwọ̀bẹ̀ ibi táwọn sí ni ìwọ àtọ́lọ́wọ́ ọba ẹ̀wọ̀ ní ìlú ẹ̀rọ ọba wọn ẹ̀rí pé ibi wọ́n sọ yóò burú lọ́rọ̀ tí wọ́n fún àdẹ́bí ọlọ́wọ́ ọba àwọn òní pa àwọn òní ṣe tó pa wá láti láti ṣe ìwọ àtọ́lọ́wọ́ ọba rẹ lọ ṣe àwọn òní ṣe so ìdínú tọ́lọ́ ni wọ̀nyí kọ́ àdàmú òmìnir nígbà tí ànábì Mùsá sọ fáwọn èèyàn rẹ̀ yà kọ́ọ̀ ẹ̀yin ìjọ mi nígbà tó dúró náà ní kí ló dé tẹ̀ kó ní á bá mi wọ̀kọ̀dé tá àdàmú náà á ní rọ̀súlù lọ́ yìí lè ṣe. lẹ́yìn tó ń tẹ́ ẹ̀sìn mọ̀ pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba mi ní tìlú. ànábì Mùsá alayhi salatu wa salam ó ní ọmọ Imran o kọ babara emirani ọkani ninu awon akwụlulik agbe awon otu si onawo batun tobi mefaba re o fi rọfịa naga ibrahim be onawọ bara nifere na si oga ofe awon ati awon ajo re banu isra'i orisi risu agburu orisi risu imera emiran ko ìdínú tó fi ń sọ fún ẹ pé lima ti zúùnà ni kí ló dé fẹ́ ń kó nira bá ni. bákan náà nínú àwọn ìnira tó wọ́n kó bá ọlọ́run ọlọ́run bá kí àwa náà ní nílọ ipe kámọ́kẹ́ kámọ́kọ́ irú ìnira báyìí sọ bá àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam yá ayọ̀ nàdínà àmàlù látàkúnú كالذين آذوا موسى فبرأه الله مما قالوا ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe fi ìwà jọ àwọn kan wọ́n kó ìnira burú oríṣiríṣi wọ́n kó bá ànábì Mùsá kó tó di pé ọlọ́run bá kó yọ kúrò nínú àwọn aburú tí wọ́n sọ sí i. Ibn Kathir nínú tẹ̀sí rẹ̀. ó mú àdìsí kan wá lórí àyà yìí tí imam bukhari tó gbà wá wípé inna musa kana hayyan sikiran la yara min jildihi shay'an istihya'an minhu wípé ànábì musa ó jẹ́ ẹnìkan tí máa ń tijú ó sì jẹ́ ẹni tí máa ń fara rẹ̀ pamọ́ kò sí ẹnìkan tó lè rí àwọ̀ ara rẹ̀ ẹnìkan ò lè rí yàtọ̀ sí ọwọ́ àti ẹsẹ̀ gbogbo ẹ̀ ní máa bò. fa'adáhu man àdáhu min bani israel àwọn bani israel wọ́n bá bẹ̀rẹ̀ sí kóni rẹba àti oríṣiríṣi aburú wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí fọ̀kọ́ọ̀lù ما يتستر هذا التستر إلا من عيب في الجلد wọ́n wá ń sọ láàrin ara wọn pé ń tọ́ka tí fi ń bo ara rẹ̀ báyẹn ó ní pé àìsàn ń bẹ lára rẹ̀ tí ò jẹ́ kí ọ̀fẹ́ báwọn mọ̀ ìdí ni pé ó ní ó ní ni òní fi ń bo ara rẹ̀ bákan náà wọ́n ti lọ pé pé ìdí inú ti fi ń bora tí ò fẹ́ kẹ́nìkan kan rí so ọ̀rọ̀ yìí ó ti wá gbajúmọ̀ láàrin ara wọn dékú tó gbogbo wọn náà ti gbàgbọ́ wípé ànábì Musa o ajẹ́tẹ̀ ni ànábì Musa o aṣèpá ni ọlọ́wọ́ bá wá fẹ́ kó yọ kúrò níbi ọ̀rọ̀ burú tó ń fi ń kàn án níbi tí a musa ti wà ní ìpamọ́ bàkọ́lá àti àbàbò kàlà àjẹrẹ ó fẹ́ ó wá bọ́ aṣọ rẹ̀ sórí àpáta kékeré kan ثم اكتفل ليل لواوي فلما فرغ اقبل على ثيابه ليأخذها nígbà tó wá wẹ̀ tán ó lọ síbi rẹ̀ láti kó láti wọ̀ ọ́ وأن الحجر عدا بثوبه أني أقطع وبدرتي بأطور له àlẹ́bí wọn Musa wá ń tẹ̀lé àpáta yẹn ló wá ń sọ bí gbàṣẹ́ pé àpáta ń gbọ́rọ̀ ló wá ń sọ pé ìyáàdì ìyàhájà ìyáàdì ní débi pé àdẹ́bì musa ti tẹ̀lé òkúta yẹ láti mú aṣọ rẹ̀ dé àárín balo israel wọ́n wá rí ní ìhòòhò nígbà tó wá rí wá rí pé gbogbo tí wọ́n ń sọ nípa rẹ̀ kìí kò dodo wọ́n rí àwọ̀ rẹ̀ ó dáa ju gbogbo àwọ̀ lọ wọ́n sì rí ìdúró rẹ̀ ó dáa gbogbo òdúró lọ òṣùpá ọ̀nà tí ọlọ́run ọba tó fẹ́ gbà láti fi bọ́ kúrò nínú gbogbo tí wọ́n ń sọ nìyẹn ṣùgbọ́n àwọn àfáà ní eléyìí kan ní aburú àti ìnira tí wọ́n kó bá àlejò mọ̀ọ́sá tó bá ti ẹ̀jẹ̀ tó wọ́n kó ìnira kan bá níbi ìṣẹ̀dá rẹ̀ eléyìí ló lè wà nínú wọn ṣùgbọ́n ìnira tí kó bá níbi ẹ̀sìn ni àti òjíṣẹ́ tọ́lọ́run rán sí wọn iṣẹ́ tọ́lọ́run rán sí wọn ó ní àwọn àmìra tí wọ́n kó bá àlẹ́bì lóta ìbínú tọ́lọ̀ ti sọ pé falamma zaagu azaga Allahu qulubahum nígbà tí wọ́n yẹ̀ kúrò níbi òdodo tí wọ́n lọ síbi irọ́ ọlọ́run náà wá yẹ̀ ní wọn kúrò níbi òdodo náà so nínú àwọn ìlera tí wọ́n kó bá níbi ẹ̀sùn ó ní ọ̀rọ̀ lọ ya Musa na nu'mina laka hatta nígbà tí wọ́n sọ fún a na ọgbọ́ o àti kárí ọlọ́wọ́ bá rẹ lójúlójú láì kọ́ wá sọ fún wa èmi mọ̀ ọ̀rọ̀ wá sọ́dọ̀ yìí ìgbà náà láti gbọ́ eléyìí ni fún káàkọ́ wípé àìní bọ̀bọ̀ àti tọba fọlọ́ọ̀rọ̀ wá bákanáà ọlọ́run àrẹ́bì mọ́ta fi àdéhùn pẹ̀lú wọn wọn ò pé àdéhùn náà ọlọ́run tó gbé òkúta sókè lórí wọn tí ń tẹ̀lé wọn gbogbo ibi tí wọ́n bá lọ torí àti dẹ́rù bà wọ́n wọn ò lè gbàgbọ́ wọn ò tún gbàgbọ́ náà àdẹ́bì tó ó tún ṣe wá àdíṣẹ́ jù rẹ̀ pé ẹgbọ́n tí mò ń sọ ẹ tẹ̀lé tí mò ń sọ ẹ mọ́ ti ṣe ẹ̀díṣẹ́ ìṣe mọ́ yọ̀ gbọ́ ìgbà náà wọ́n á tẹ̀tẹ̀ wá mú ọlọ́mìí tí wọ́n ń bọ èyí ni pé màálù tí wọ́n mọ wọ́n á gbé kalẹ̀ ni wọ́n á ń bọ́ wọ́n á nífẹ̀ẹ́ màálù yìí ju gbogbo nǹkan lọ wọ́n ti pè lọ́lọ́run wọn so eléyìí gan ó wà ní tó kó ìlera bá àlẹ́bí musa jù torí pé àwọn tọ́lọ́ tó tí àlẹ́bí musa ti pè tí wọ́n sì ti gbàgbọ́ tí wọ́n tẹ̀lé láti kó wọn kúrò ní ibi bíbọ tí fìràhùn tó ń bọ wọn àbí tí wọ́n bọ fìràhùn tí wọ́n ń tẹ̀lú fún fìràhùn àlẹ́bí musa ti kó wọn kúrò kó tó di pé wọ́n mú èrè tí wọ́n wá ń bọ́ ilé ìlera gbá àlùkúbà àlẹ́bì Musa ìdínú tọ́lọ̀ ti ní wà ibà àkọ́gbà lè sá àkọ́kùn ẹ̀rọ tí nígbàtà gba àdéhùn yín ẹ̀yìn lẹ́ pé a ti sọ fún yín kúrò máa àtẹ̀yìnà kùn ẹgbà tí a fún yín ní síra ta fún ànábì Musa ẹbí mú kínkín pẹ̀lú agbára wàsímáù ẹgbọ́n tí ànábì Musa ń payé láti kọlu sẹ̀mí iná wà àtẹ̀yìnà wọ́n sọ wípé agbọ́ sì máa kọ̀ àní wà ó ṣe rìbù fi kùnú bí ìmùlẹ̀ ìjìlá bí kúfèé torí kèkèrè tí wọ́n ti sọ́lọ̀ ọba ọlọ́run wa fi ìfẹ́ èrè tí wọ́n ń bọ̀ yìí ọlọ́run wa fi sínú ọ̀kan wọn òní wá nífẹ̀ẹ́ jíjù ó ń bí ìtàmà yàmúrò fún ìgbé ìmánu sọ fún wọn ó burú jáì nínú tí ìmánu yìí tó ń payé láti ń tó ń mọ̀ nìyí wọ́n á pé lóòótọ́ lóòótọ́ onígbàgbọ́ nìyí. bákan náà ọwọ́ anábì musa tó ní waqad ta'lamuna anni rasulullahi ilaykum ẹ sì mọ̀ pé lóòótọ́ lóòótọ́ lódodo òjíṣẹ́ ọlọ́run ọba ni méjì ní. so níbí ó fi hàn pé lórí ìjíṣẹ́ tí ànábì musa tó ń jẹ́ fún wọn ibẹ̀ ni wọ́n ti ń fara ní ibẹ̀ ni wọ́n ti kó ìlera bá àti aburú oríṣiríṣi tó fi ń kàn. ọlọ́ni ó sọ nípa kíkó ìnira bá ànábì Muhammad sallallahu alaihi wa sallam táwọn Quraysh wọn ń kó bá ó fi wé ìntí àwọn ìjọ ànábì Musa fún ọ̀sẹ̀ fún un. قال ألم يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء أو أهل الكتاب wọ́n sọ fún ẹ pé sọfọ́nà rẹ̀ kọ́ sọ sí àkàlẹ̀ fáwọn láti sọ́nà táwọn ó sì máa wo tí ọmọ sọ̀kalẹ̀ bọ̀ báyìí láti sọ́nà títí yóò fi sọ̀kalẹ̀ síwájú àwọn. فقد سألوا موسى أكبر من ذلك ọlọ́run ni sọ fún wọn pé wọ́n ti béèrè lọ́wọ́ ànẹ́bì Musa ju tó ti yàn lọ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ sọ̀tọ́ọ̀nù àrìnàmọ́ àjáhàrọ̀tọ́nù wọ́n ní tọ́lọ́run hàn wá kárí gédéńgbé gédéńgbé fàákọ́bàtì wọn sọ ìkọ̀tù dùdú so eléyìí náà wà nù àwọn ìnira wọn kó bá àlẹ́bí Mùsá nínú rẹ̀ wọ́n sọ wípé fífi sí wípé àlẹ́bí Mùsá òkú bẹ́ni bẹ́ẹ̀ ni wọ́n ní mahim ní ní èèyàn yẹpẹrẹ tí ò lówó tí ò lọ́lá tí ò ní kankan kẹ́lì kankan ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wà láyẹ̀ káájú lùbí pé tí ń bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní gbọ́n tí ń sọ gbogbo orú àwọn oríṣiríṣi àwọn ìlera tí kó bá lọ wọ́n ní bí ànábì Mùsá tí máa ń sọ̀rọ̀ gan ẹnì kan gbọ́n tí ń rí bákan náà wọ́n ní kama lahum aliha wọ́n rí àwọn ẹ̀jọ́ kan tí ń bọ ère wọ́n sọ fún ànábì Mùsá pé fún àwa náà léèrè gbogbo orí oríṣiríṣi àwọn ìlera tó kó bá àlejò nìkan ni. ìdínú tí àlejò sallallahu alaihi wa sallam tó fi sọ pé rahmatullahi ala Musa laqad uzi bi akthar min hadha fa sabar nígbà tí àwọn Quraysh tó kó ìlera bí àlejò Muhammad sallallahu alaihi wa sallam àlejò ni ọlọ́run bá tí ó kẹ́ àlejò Musa oríṣiríṣi ìnira àti aburú oní wọ́n fi kàn ju tẹ́yìn fi kàn mí lọ tó ti bẹ́ àlẹ́bì ló bá ní ìṣòro. wọ́n lè gba àzáàkú àzáàkú Allahu qulubahum nígbà tí wọ́n kọ̀ tí wọ́n tẹ̀lé tọlọ́run ọlọ́wọ́ bá ó sí ọkàn wọn síbi irọ́ àti ìsìnà torí pé ọlọ́run ọba kì í tọ́ àwọn òbílẹ̀jẹ́ kì í tọ́ wọn sọ́nà. so àyà yìí ó fi hàn pé ìṣekèké rí sọ́nà ìgbà ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ aburú gbáà ni tó jẹ́ pé aburú yìí ó máa ń kó aburú kan gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń ṣe àti àwọn tẹ́ ń bẹ̀ lágbègbè rẹ̀ torí pé ọlọ́run ni fún makana akibatul ladina asha'u su an kazzabu bi ayatina ẹni pé ìgbẹ̀yìn àwọn tó ń ṣe aburú ìgbẹ̀yìn tí wọ́n náà wá padà burú ni torí pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́wọ̀ ọ̀bà lérọ́ ọlọ́ni wàjáìnà àlàkùlúbìn àkínnẹ̀tẹ̀n ayyàkọ̀hún wà fi àdáàlìhìn wọ́kàrà torí tí pọ̀pọ̀lọ̀ mọ́ sọ tí wọ́n ṣe torí àìgbọ́lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n ṣe ọlọ́ni àwa fi nǹkan kan àti bó àti síìlì ọkàn wọn torí pé wọ́n má gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba yé torí etí wọn gan àbò torí pé wọ́n má gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹtàbí. sọ eléyìí ó fi hàn pé kèkèrí ṣíṣe sọ́nà ọlọ́run tún gbogbo ẹni ọtọ́ gbogbo ẹni tó bá ti ya kẹ̀kẹ́ ní sọ́nà ọlọ́run tún máa ràn lọ́wọ́ níbi ìkùnà rẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn múmi ni ọlọ́run tún máa ràn wọ́n lọ láti tọ́ wọn sọ́nà ju ọ̀nà tí wọ́n tún kọ́ wà lọ ọlọ́run ni fàmàkánú lè yóò nínú bí máa lè kọ́pù sàdáàlìkà yẹ kọ́ ọ̀hún bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá tó máa ń ṣe ọkà àwọn kẹ̀kẹ́ rí ṣùgbọ́n àwọn múmi ní kọ́ ọ̀nà ni wọ́n lẹ̀bí ìlà tẹ́dọ̀ dáadáa òmùhúdá wà àtàhùn tàkùwà rẹ̀ àwọn tí wọ́n tó ní ojú ọ̀nà ọlọ́run ni wọ́n mọ̀ yóò mi bẹ̀lá yáà ti kọ́ gbogbo ẹni tó bá ṣe ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run yóò tọ́ ẹ̀kọ́ kan rẹ̀ sójú ọ̀nà ìdí ni tí àwọn mùsùlùmí tí a fi máa ń kúndùn àti máa ṣe àdúrà pé ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ولو وبا ما تيجي ميوا ليه بكيو في طواتنا kó fún wa ní ẹ̀bùn láti ọ̀dọ̀ rẹ àti ìtẹ́ dájúdájú ìwọ ni ọlọ́wọ̀n ọlẹ́bùn tó ọlọ́wọ̀n bá tọ́ àwọn òbílẹ̀ jẹ́ sọ́nà ṣùgbọ́n àwọn múmi ní ọlọ́dún máa padà tọ́ wọn sójú ọ̀nà tó tọ́ à ń bẹ fi ẹ̀mí wa kó fi rinlẹ̀ sórí ọ̀nà Islam kó sì tọ́ wa sọ́nà ju a ti wà والسلام عليكم ورحمة الله وبركاته orí ilé ni a ti gbó èyí tá a ṣe tó ṣe déédé ọlọ́run bá fífi wa ní ládàá rẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tó pè ní ọ̀gbìn wa ọ̀sán àwọn àlékún ọ̀gbìn náà.